nígbà tí ikọ̀ rẹ̀ tayò fún un ní Orlando Magic ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n nínú ìfigagbága pẹ̀lú Toronto Raptors láti ìgbà náà ni kò ti ní àǹfààní láti bá àwọn ikọ̀ rẹ̀ tayò nínú ayò mẹ́rìndínlọ́gbọ̀n tí wọ́n ti ta. Aminu tó ń gba ìtọ́jú lọ́wọ́ ni wọ́n ti yọ orúkọ rẹ̀ kúrò fún gbogbo ayò sáà yìí tí yóò parí ní oṣù kẹrin gba ọwọ́ ikọ̀ afọwọ́jú bọ́ọ̀lù sínú ajáde àpẹẹrẹ rẹ̀ àwọn olùdarí ikọ̀ rẹ̀ ní bóyá ni yóò lè padà sórí pápá àmọ́ bí ara rẹ̀ bá yá yóò tún padà tún máa ṣiṣẹ́ rẹ̀ lọ. ẹni ọdún mọ́kàndínlógún ọ̀hún kí ó tó di wípé ó fi orúkún rẹ̀ ṣèṣe ni ó ti ní àwọn àmì ayò rẹpẹtẹ. Aminu ṣe iyebíye sí si ikọ̀ Tigers nínú ìdíje Olympic àmọ́ ó ṣeé ṣe kí ó má lè kópa nínú Tokyo 2020 bí ara rẹ̀ kò bá yá dáradára. ẹ̀wẹ̀ NBA ti wá fún Orlando Magic ní ohun tí wọ́n ń béèrè fún àwọn agbábọ́ọ̀lù tí ara wọn kò dá ṣáṣá àmọ́ tí wọ́n sì lè tayò yàtọ̀ sí Alfarouk Aminu Orlando lè lọ láti tọwọ́ bọ̀wé fún àwọn agbábọ́ọ̀lù mìíràn fún sáà eléyìí tí a wà nínú rẹ̀ yìí. ìjàmbá ọkọ̀ ṣẹlẹ̀ ní Kaduna eléyìí tí ó sì gba ẹ̀mí ọ̀pọ̀ àwọn ènìyàn ti fẹ́ ta ní mọ̀mọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ eléyìí lọ́wọ́ ẹ ká gbọ́ iye ènìyàn bíi méjìlélógún tí ọ̀pọ̀ lára wọn jẹ́ obìnrin àti ọmọdé ní ìjàmbá ọkọ̀ tí ó ṣẹlẹ̀ ní ojúnà kankiadanja ní agbègbè kafur ní ìpínlẹ̀ katsina nínú ọkọ̀ èrò ní ọjọ́ àbámẹ́ta tó kọjá yìí mú lọ. àwọn ọkọ̀ èrò j5 méjì ní ìjàmbá ọkọ̀ burúkú yìí ṣe àkóbá fún pẹ̀lú iye èrò mẹ́rìndínlógójì 36 lápapọ̀ àjọ tó ń rí sí ìgbòkègbodò pópó Federal Road Safety ní ìpínlẹ̀ náà sọ̀rọ̀ láti ẹnu ọ̀gbẹ́ni Abubakar Isman wípé iye ènìyàn mọ́kànlá ni wọ́n farapa tí ẹ̀mí wọn kò bá ìjàmbá náà lọ àti wípé orí kó àwọn mẹ́ta yọ láì farapa rárá nínú ìjàmbá yìí ó nira fún àwọn òṣìṣẹ́ FRC tí wọ́n wà lójú iṣẹ́ lọ́jọ́ náà láti dá ojú àwọn tí wọ́n kú mọ̀ nítorí iná tí ó ti jó wọn. òṣìṣẹ́ náà sọ wípé àwọn tí wọ́n farapa nínú ìjàmbá náà ni àwọn ti gbé lọ sí ilé ìwòsàn ìjọba tí ó wà ní agbègbè náà fún ìtọ́jú ìdánimọ̀ àti ìwé ẹ̀rí ẹni tí ìṣẹ̀lẹ̀ yìí tí ojú rẹ̀ ṣẹlẹ̀ ọ̀gbẹ́ni Shafiu Suleiman fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn tí ìjàmbá yìí kọlù ní ìyàwó àṣẹ̀ṣẹ̀gbé kan àwọn ọ̀rẹ́ rẹ̀ pẹ̀lú àwọn ìyàwó ilé àti ọmọdé ní àdúgbò rẹ̀ tí wọ́n ń sin ìyàwó àṣẹ̀ṣẹ̀gbé náà lọ sí ilé ọkọ tuntun rẹ̀. gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Sulaimon tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ ti sọ ó ní ìyàwó tuntun yìí tòun ti dírẹ́bà rẹ̀ ọ̀kan lára àwọn dírẹ́bà akérò náà ni wọ́n jẹ́ àwọn tí ẹ̀mí wọn kò bá jàǹbá náà lọ tí wọ́n sì dá mọ̀ kí Ọlọ́run kí ó máa kó wa yọ ààrẹ orílẹ̀-èdè yìí Muhammadu Buhari ti sọ wípé ìṣekúpani eléyìí tó wáyé ní ìlú Katsina ní òpin ọ̀sẹ̀ tó kọjá jẹ́ ìgbẹ̀san ohun tí àwọn àgbẹ̀ ṣe sí àwọn aṣekúpani kóni lóhùn lọ àwọn tí wọ́n ń jẹ́ bandits. ikọ̀ ọlọ́pàá ti kọ́kọ́ sọ ní ọjọ́ àbámẹ́ta wípé àwọn kò tí ì mọ ohun pàtó tó ṣe okùnfà ìkọlù ọ̀hún àmọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ààrẹ àwọn ènìyàn máa ń yára gbẹ̀san ní kété tí ọwọ́ wọn bá ti tẹ àwọn ọ̀daràn láì fi tó àwọn ọlọ́pàá létí èyí ló wà nínú àwọn aṣekúpanikóńlóhun lọ́hùn-ún tí wọ́n fi padà wá gbẹ̀san lára àwọn abúlé àmọ́ bí ààrẹ ti sọ eléyìí náà ló tún bu ẹnu àtẹ́ lu ìkọlù náà ó sì sọ wípé kò sí ẹnikẹ́ni tó ní ẹ̀tọ́ láti fi òfin sí ọwọ́ ara rẹ̀ pé ikọ̀ agbófinró nìkan ló lẹ́tọ̀ọ́ láti fi ìyà tó tọ́ jẹ ọ̀daràn tí ọwọ́ bá tẹ̀ ẹ̀wẹ̀ ní alẹ́ ọjọ́ ẹtì ní ọjọ́ àbẹ́mẹ́ta ní ìṣekúpani dáná sun ọ̀pọ̀ ilé tí ó sì mú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí lọ ní ìlú Katsina bẹ́ẹ̀ ni wọ́n tún dáná sun ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹranko lákòótán ààrẹ Muhammadu Buhari kẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí tí wọ́n di olóògbé nínú ìṣekúpani àti ìkọlù náà ó sì rọ àwọn ọmọ Nàìjíríà láti dẹ́kun fífi òfin sí ọwọ́ ara wọn nígbàkúgbà tí ọwọ́ wọn bá tẹ àwọn ọ̀daràn àṣekúpani. láti ìpínlẹ̀ Kwara Abọ́lárìnwá Dáńsàràfà jábọ̀ lórí ìmọ́tótó àyíká àti agbègbè ẹ jẹ́ kí a gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. wọ́n ti ké gbàjarè síjọba ìpínlẹ̀ Kwara lórí ààtàn tó lè fa ìdásílẹ̀ àrùn onígbá méjì nípínlẹ̀ Kwara àwọn olùgbé agbègbè àmódewé ní Zango Kulende nílùú Ìlọrin ni wọ́n fa rere ọ̀rọ̀ náà sí àjọ tó ń mójútó ọ̀rọ̀ àyíká àti àwọn ikọ̀ ẹlẹ́nu méje tí ń mójútó kíkó àtàn àti ìdọ̀tí nípínlẹ̀ Kwara ni wọ́n fa rere ọ̀rọ̀ náà sí láti tètè gbé ìgbésẹ̀ kankankan fi kó ìdọ̀tí náà kúrò kí ìjọba ó sì pèsè ibi tí wọn yóò tún máa dalẹ̀ sí láti fi má ṣe jẹ́ pé ibẹ̀ yóò tún padà kún fún ìdọ̀tí padà àwọn agbègbè náà wọ́n fẹ̀sùn kàn wípé àwọn ará àdúgbò náà àti àwọn tí wọ́n ń ta nǹkan ní ẹsẹ̀ títì wọn kò ní ibi tí wọn yóò máa da ìdọ̀tí sí mọ́ eléyìí ló fà á tó fi jẹ́ wípé wọ́n mọ inú àárín àdúgbò ọ̀hún láti máa da ìdọ̀tí sí eléyìí tó sì ti léwu fáwọn olùgbé náà ikọ̀ tẹlifíṣàn Orísun ó ṣe àbẹ̀wò sí ọ̀kan lára àwọn ikọ̀ tí gómìnà Malam Abrahman Abrasak gbé kalẹ̀ láti máa kó ìdọ̀tí láti fọ̀rọ̀ ọ̀hún lù ú lọ́gùn ẹnu lórí ìgbìyànjú tí wọ́n nílẹ̀ fún agbègbè ọ̀hún ẹ gbọ́ lára ń tó wí. a máa ń pè àwọn àdọ̀tí ní àtàn àtàn yìí ti wà ń bọ̀ ọmọ for almost thirty five years ó wà ń bọ̀ mí fún twenty years ó wà ń bọ̀ mí fún seventeen years tó sì jẹ́ pé ibi táwọn ọmọ kékeré ti máa ń gbé gbogbo nǹkan tí ń jẹ́ bí kọ́lẹ́ra àwọn àìsàn káìsàn tí wọ́n máa jẹ́ kí wọ́n máa tẹ́ máa fi rí àwọn èèyàn lọ sí tù ibẹ̀ náà ti máa ń gbé nígbà kẹjẹ tó wọn bá ti sinmi kó nulẹ̀ ìyá rẹ̀ tó bá lòun lọ sí lẹ́ńtà ẹ rí mi lílé àtàn ó ti kó gbogbo jẹ́ gbẹ̀gbẹ́ tán àyẹ́ yá ó ti kó jẹ gbogbo kínní ìgbà tá a dé èmi náà wà nù kọ́mítì ọ̀hún tax force ni gómìnà ní gbogbo tí máa ń jẹ́ dọ̀tí òun ò fẹ́ máa rí àti kọ́tà fúnra ara mi mo ṣe dóyè ń wọ tí ń gbé sọ́fẹ̀ tí ń kó àwọn ah, ọ̀dà àwọn èèyàn tún pè mí òdìdí ah, ẹni tó kọ̀ǹtẹ́ sẹ́nẹ́tọ̀ ọ̀hún central ah, former senatorial aspirant tí wọ́n lọ kó tí ń kó dọ̀tí tí ń kó kọ́tà tí ń ṣe kíní kan wọn that is community development kò yí orúkọ mi padà èyí tèmi náà bá ṣe wọ́n máa ṣe wọ́n máa wí nígbà tí ń bá wà so ara nǹkan tí gómìnà ṣe ṣe bí gómìnà ló pè wá seven man committee Jida ní chairman wa àní akájé náà ń bẹ àní oyin zubair àní yinka bello àní olóyin gbogbo wa yìí àá méje yìí we are people of high repute in the society bọ̀ a gbé personality ti sẹ́gbẹ̀ẹ́ àworúkọ àwo kankan à ń serve community wa látara pé gómìnà fún wa lọ́dà pé ẹ máa lọ ṣe tẹ bá wá wo àwọn ibi tá a ti kó tẹ bá wo bí ẹ ṣe rí nígbà tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ àtìgbà tá a kó tán ẹ̀yin náà ó rí i pé òun aráàlú yẹn dání ẹni sáìdì gárájì ọ̀fàmì dání alú mi ẹgbẹ́ primary school kan a kó lágbàjì lájúkòbí a kó eríṣiríṣi ibi tá a ti kó lọ́mọ dá gbogbo eríṣiríṣi tá a pa àgùn lè kà gbọ̀nà dìgbà gbọ̀nà ilé aláya tọ́ ẹ pé àwọn kìnnì wọ́n ń ṣàdúrà fún wa ni pé ah, wo dọ̀tí ti wà ń bẹ̀ tọ́ ẹ pé ń kọ́sí kọ́lẹ́rà àti ń kọ́sí nǹkan kan àmọ́ inú wa tá ti kó wọn àdúrà náà àtúntún dá dúró títí dì sí náà ń ṣe lọ environmental náà àwọn náà ń jáde àwọn ministry of environment náà gbà mí àpàdé lérí fíìdì àwọn náà ń lọ kó so joint force wa iṣẹ́ yẹn jẹ́ kínní ọ̀yọ́ àwọn yẹn dẹ̀ ṣàdúrà tó pọ̀ gan. ọ̀gbẹ́ni mosbau ẹ̀sìn rogunjo ajá fẹ́tọ̀ ọmọnìyàn ó ṣàlàyé wípé ìjọba ìpínlẹ̀ Kwara àti àwọn ikọ̀ rẹ̀ wọn kò ní wá káwọ́ gbéra láti ṣe ìtẹ̀síwájú lórí àtimú kí ìgbé ayé gbádùn ó wà fún tolórí tẹlẹ́mù nípa àyíká tó mọ́ tónítóní àwọn ará gbègbè ọ̀hún wọ́n fi ẹ̀dùn ọkàn wọn hàn lórí bí ìdọ̀tí tó ń ti òórùn kì í ti jẹ́ kí wọ́n rọrùn sùn àti gbádùn ìṣẹ̀mí ayé wọn ní agbègbè náà wọ́n wá ké síjọba wípé kí wọ́n tètè ṣe ìgbésẹ̀ tí wọ́n ṣe kánkànkàn kí wọ́n sì pèsè ààyè táwọn èèyàn lè máa da ilẹ̀ sí ní agbègbè náà tí wọn yóò sì máa rí i gbé lọ síbi ó yẹ. láti ìpínlẹ̀ Kwara Abọ́lárìn Dáńsáráfà fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà ìránṣẹ́ Olúwa ayaba Jésù pè fún àlàáfíà àti ìṣọ̀kan ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ rèé láti ọ̀dọ̀ àṣojúkọ ìròyìn ẹ ká gbọ́. ìránṣẹ́ olúwa Felicia Modúpẹ́ Olúwayẹmí ayaba Jésù ti pè fún ìfẹ́ àti ìṣọ̀kan ní ilẹ̀ Nàìjíríà ọ̀rọ̀ yìí ló jẹyọ lásìkò ìpàdé ọlọ́dọọdún rẹ̀ tí wọ́n máa ń ṣe tí wọ́n ń pè ní májẹ̀mú òṣùmàrè today ó sọ wípé tí ìfẹ́ bá wà ní orílẹ̀-èdè nàìjíríà ohun gbogbo yóò tùbà túṣẹ kò ní sí ìwà ìjínigbé ìṣekúpani ìdigunjalè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níbi ìpàdé ọlọ́dọọdún náà tó máa ń wáyé ní ìlú àkúrẹ́ ní oṣù kínní ọdún àti oṣù kejì ní ìlú àbújá ni màmá náà ti bá ikọ̀ tẹlifíṣàn orísun sọ̀rọ̀ pé ara àdúrà tí àwọn ń gbà lásìkò ètò náà ni kí àlàáfíà jọba ní ilẹ̀ nàìjíríà. nígbà tí ó ń sọ̀rọ̀ kò ṣàì sọ nípa ìpalẹ̀mọ́ fún ètò náà ní ìlú àbújá ní ọjọ́ jímọ̀ yìí pé ọ̀pọ̀ àwọn ènìyàn ni olúwa yóò rán òun sí nínú ìpàdé náà tó sì tọ́ka sí ìjẹ́wọ́ agbára olúwa tí ó ti ṣe nínú ìka olúwa tó máa ń kọ nǹkan nínú òṣùmàrè níbi tí ọ̀pọ̀ ènìyàn sì ti mú lẹ́tà tiwọn tó sì bá ohun tó ń ṣe wọn mu pẹ̀lú àrọwà fún àwọn ènìyàn àbújá pẹ̀lú láti darapọ̀ nínú ìpàdé náà nínú ìṣọ́ òru ọjọ́ jímọ̀ yìí lákòótán ó rọ àwọn olórí ní gbogbo ẹ̀ka láti mú iṣẹ́ ààbò ìlú ní pàtàkì sec